tọ́ wọ́n pé ìyá jẹ àwọn ẹgbẹ́ oníráìsì mọ́ ní ìròyìn tí ọwọ́ mímọ̀ tó ń pariwo wọ́n pé ní àná òun ni ọwọ́ ìyámọ̀ tẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal aka àwọn oníráìsì ọlọ́mọ yọyọ àwọn oníráìsì ọlọ́mọ wínwìnwín wọ́n gbé ọwọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ọwọ́ wọn tẹ̀ wọ́n o wọ́n pé ráìsì Congo méjì òun ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àwọn aláàlú àwọn aláàlú ògiri oko ẹ̀bọ̀rọ̀ àbùkù ti jẹ́ látọ̀ pa wọ́n ní ráìsì Congo méjì òun ni wọ́n gbà lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tó sè wọ́n jiná wọ́n pé Jordan Sancho òun ni Chief Dami ìyẹn títí Èkìtì wọ́n lóun ló ṣe ẹlẹ́ẹ̀kejì tó ṣe ráìsì eléyìí tí ikọ̀ yẹn gbàgbọ́ ní Manchester United tí wọ́n gbà lọ́wọ́ ikọ̀ yẹn gbàgbọ́ ní Arsenal lánàá eba ikọ̀ yẹn gbàgbọ́ ní Manchester United wọ́n ti ṣe ráìsì jiná o wọ́n pé Bruno Fernandez, òun gẹ́gẹ́ ni dabasi ọlọ́wọ́ síbí àti Jordan Jordan Sancho òun ni Chief Dami láti Èkìtì tó ṣe ráìsì jiná wọ́n pé wọ́n gba ráìsì ọlọ́mọ yọyọ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n sì ṣe wọ́n jiná láìsí kóńgò méjì òun ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United òun ni wọ́n gbà lọ́wọ́ Arsenal ìyẹn ní Amẹ́ríkà wọ́n pé ní ẹ̀kúlé kan ìyẹn ní amẹ́ríkà ibẹ̀ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united àti arsenal ni wọ́n mọ̀ ti pàdé o níbi tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal tí wọ́n ti ń kiri ráìsì wọn lọ jẹ́jẹ́ wọ́n pé manchester united wọ́n gba ráìsì lórí wọn kóńgò méjì wọ́n dẹ̀ sé wọ́n fi irú sí i wọ́n fi magí sí i kódà wọ́n ní concussion òun ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united òun ni wọ́n fi ráìsì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal concussion ni wọ́n fi ṣe o àwọn onírẹ̀sì ọlọ́mọ yọyọ nǹkan ti ṣe wọ́n wọ́n ní two zero òun ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ló fi borí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lánàá ìyẹn nínú ìdíje friendly game eléyìí tí wọ́n gba friendly match kìí ṣe friendly match o enemy match gidi ni torí pé tẹ́ ẹ bá rí n táwọn méjèèjì kó lẹ̀ àbí bí ẹni wípé wọ́n fẹ́ play uefa champions league final especially arsenal kí ló dé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà gbogbo ráìsì gbogbo timber gbogbo Calabar àárín nkankan àgbọ̀n nkankan ìyà Eba. bá dé. ébà Arsenal ti fìyà bẹ̀rẹ̀ Arsenal ti fìyà sẹ́wọ́ bí nǹkan ṣe jẹ́ lápá abẹ̀yẹn nìyẹn ikọ̀ ẹgbẹ́ tó ní Manchester United wọ́n ti gba ráìsì lórí Arsenal wọ́n dẹ̀ ti ṣe é ní concussion wọ́n ṣe é wọ́n ní Bruno Fernandez. òun ni Dabasi ọlọ́wọ́ síbí eléyìí tó ṣe wọ́n jìnnà òun àti Jordan Sancho aka Chief Dami gbogbo tèkìtì bí nǹkan ṣe jẹ́ nìyẹn Eba. ébà wọ́n ní wọ́n ti ṣe ráìsì wọ́n ti ṣe é jìnnà concussion òun ni Manchester United onímọ̀ fẹ́ ráìsì Arsenal ṣe ìyẹn lánàá o. Hmm. <laughs> God have mercy upon us. <laughs>